Nígbà tí àjọ̀dún àwọn Júù súnmọ́ etílé, àwọn olórí ẹ̀sìn ń wá ọ̀nà láti pa Jésù. Ọ̀kan lára àwọn ọmọ-ẹ̀yìn Jésù tí orúkọ rẹ̀ ń jẹ́ Judas Iscariot, tí Sátánì wọnúu rẹ̀, ó lọ bá wọn, ó sì bá wọn gbèrò ọ̀nà bí òun yóò ti bá wọn mú un láì fariwo wọ́n sì bá a ṣe àdéhùn iye tí wọn ó fún un ó sì gbà á. Nígbà tí Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ibi tí wọn ó ti jẹ àsè àjọ̀dún, Jésù bu omi, ó fọ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan, ó sì fi aṣọ rẹ̀ nù ún. Ó wí pé, Gbogbo yín ń pè mí ní Olúwa, Olúwa, bẹ́ẹ̀ ni ó rí mo fẹ́ kí ẹ mọ̀ pé ọmọ ọ̀dọ̀ kò tóbi ju olúwarẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹni tí a rán kò ju ẹni tí ó rán an lọ mo ń ṣe èyí kí ẹ̀yin kí ó lè fẹ́ràn ara yín nítorí nípasẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn yóò fi mọ̀ wípé ọmọ ẹ̀yìn mi nítòótọ́ òun ni ẹ jẹ́ jésù jókòó láti jẹun ó wí pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀kan lára yín tí ó ń tọwọ́ bọ àwo láti bá mi jẹun lórí tábìlì ni yóò fi mí hàn inú gbogbo wọn bàjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lẹ́yọ kọ̀ọ̀kan wípé ṣé èmi ni Judas Iscariot náà dáhùn wípé olúwa ṣé èmi ni Jésù dá lóhùn wípé ìwọ ló sọ bẹ́ẹ̀ jésù kristi wí fún un pé judas iscariot ohun tí o fẹ́ ṣe nìgan tètè ṣe é judas iscariot sì dìde ó jáde lọ kúrò láàrin wọn jésù tẹ̀síwájú ó bu àkàrà ó sì fi fún wọn ó tún bu wáìnì ó fi fún wọn Ní ti àkàrà, ó ghí pé, Ẹ gbà, ẹ jẹ́ èyí ni ẹran ara mi èyí tí a fi fún yín. Ẹ máa ṣe èyí ní ìrántí mi. Ó tún bu wáìnì, ó fi fún wọn. Ó ghí pé, Èyí ni májẹ̀mú titun ti ẹ̀jẹ̀ mi èyí tí a ta sílẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ aráyé lẹ́yìn tí wọ́n sì kọ orin kan tán gbogbo wọn jáde lọ sí orí òkè olífì